الحمد لله الذي أمر بطاعته وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر طاعته لمن شاء من عباده وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير من أطاع ربه صلى الله عليه وعلى آله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 eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ ó ṣe nínú sáré yóò pọ̀ púpọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́n bá wa tó ní yá ayyuhalladhina amanu la tulhikum amwalukum wala awladukum an dhikrillah wa man yaf'al dhalika fa ulaika humul khasirun wa anfiqu mimma razaqnakum. من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون ولا بانك أكي سوى لصدي wa lọ sídìí على راقك سارا oníkàlùkù wa kọ́ máa ṣe ìpalẹ̀mọ́dé sàárè rẹ̀ ká gbìyànjú láti rí i pé owó eléyìí tó ṣe pé náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú wa là ń fi ọ̀sán àti òru wá wá àti àwọn ọmọ tá a bíjọ tó ṣe pé ọ̀rọ̀ bá ti ṣe tọ́jú wọn báwo làwọn náà ṣe di àgbàlagbà báwo wọn ṣe dèèyàn ńlá òun náà ní nǹkan tó mú mú láyà gbogbo òbí eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ gbàgbé ara wọn ọ̀pọ̀lọpọ̀ gbàgbé ara rẹ̀ débi wípé ìjọsìn fọlọ́wọn ọba ọ̀pọ̀lọpọ̀ ti jìnnà sí ọjọ́ ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbàgbé ara rẹ̀ débi wípé ìtẹ̀lẹ́tà nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti di àjòjì láàrin ogunlọ́gọ̀ àwọn èèyàn oníkálukú ń sáré àdégbá àdáwó afẹ́dẹ́yàn ńlá afẹ́lówó afẹ́jẹ́yàn pàtàkì láwùjọ àárí iná àlọ́fà ló fi jẹ́ pé. ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àwọn èèyàn iná ló sọ pé wọn kì í jókòó nílé mà níbi àdìgbà àdàwòye náà ni ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àwọn èèyàn náà ló sọ pé àwọn ọ̀rẹ́ tí wọ́n ní níṣẹ́ ni wọ́n ní wọn lórí ipá wọn ráǹfààní gbọ́dọ̀ wọn ẹni táwọn bá ti ní ráǹfààní ilé ayé gbọ́dọ̀ rẹ̀ kí làbùrọ̀ ni ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa àtọ́jú ọmọ kí lọ́mọ wọ̀ sọ́run lásọ ọ̀rọ̀ nípa àtọ́jú ọmọ ilé ẹ̀kọ́ tọ́mọ ó lọ ọ̀rọ̀ nípa àtọ́jú ọmọ ọmọ ti parí ẹ̀kọ́ báwo ni ó ṣe ríṣẹ́ ọ̀rọ̀ nípa àtọ́jú ọmọ ọmọ ti dẹni gíga báwo ó ti ṣe máa tọ́jú tiwa náà eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ ń bá ká tó jẹ́ kí wọ́n gbàgbé ìrántí ọlọ́run ọba wa wọn kì í ọlọ́run kúkú rí wa ọmọ wa ọmọ tí ń bà wá lásìkò jẹ́ ó sì lè sàánú wa kó fi wá sálẹ̀ jánà tonti bá àti ṣẹṣẹ tiẹ̀ síbẹ̀ náà lọ́lọ́run máa ń sàánú àwọn èèyàn ọlọ́run la tulhikum amwalukum wala awladukum an dhikrillah ẹ mẹ́sẹ̀ jẹ́ kí owó tẹ̀ ń kójọ àti àwọn ọmọ tẹ́ bí jọ ẹ mẹ́jẹ kó kó àìrójú báyìí níbi àtijọ́sìn fọlọ́wọ́n bá wa ìjọ́sìn fọlọ́wọ́n eléyìí náà ni kókó ntọ́lọ́wọ́n bá ti torí rẹ̀ ṣẹ̀dá wa àwọn ọmọ wa àti dúkìá tá a kó jọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn nǹkan ọ̀sọ́lé ayé ni o almalu walbanuna zinatul hayati dunya walbaqiyatu salihatu khayrun 'inda rabbika thawaba ẹ̀rí owó tẹ́ kó àti ọmọ tẹ́ bí jọ ohun ọ̀sọ́lé ayé lásán ni o àwọn sẹ́ẹ̀rí tẹ́ bá sí àwọn ni ó ṣẹ́kù lọ́dọ̀ ọlọ́run ọba eléyìí tí yẹn sì máa rí ẹ̀san tó tẹ̀wọ̀n lórí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ má ṣe jẹ́ kí owó tẹ̀ ń kójọ wàhálà tẹ̀ ń ṣe lórí rẹ̀ ẹni tí ò rí gan ṣe wàhálà ká tó pẹ́ ẹni tó ti rí kójọ ẹni tó ti rí kójọ ò nísìmí ká tó pẹ́ ẹni tọ́wọ́ rẹ̀ ò tí ì bà ẹ má jẹ́ kí fìtínà láàsìgbò owó ilé ayé eléyìí tí ẹ kójọ àbí ìtẹ́ fojú sí ẹ lè rí kójọ ẹ má jẹ́ kókó àìrójú báyìí níbi àtúnṣe lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn ọmọ yín àwọn ìtẹ́ ti bí àbí ìtẹ́ retí ẹ má jẹ́ kí wọ́n kọ́ ìrojú báyìí níbi àti ṣètò ọlọ́run nítorí pé tẹ́ ẹ bá kú kókó tí wọ́n bí yín léèrè nípa rẹ̀ òun náà ní nípa ara yín báwo ni ta ni ọba tí wọ́n jọ́sìn fún nílé ayé báwo ni kílẹ̀sì tó gbélé ayé ṣe tàti ẹ̀dẹ́ni tọ́lọ́wọ́n bá rán sí yín yìí ìyẹn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam jọni kálukú ti pèsè dáhùn de ìbéèrè ńlá yìí ìbéèrè tó ṣe pé kò láǹfọwọ́bò kò sí láǹgbé pamọ́ ọ hàn sí gbogbo èèyàn ṣùgbọ́n wàá kọ ẹni tí ó lè fèsì kọ́ làwọn bá kó fẹ́mi pẹ̀lú rẹ̀ lẹ́sìfọ̀ ó di ọwọ́ wa kámẹ́sì jẹ́ káwọn nǹkan wọ̀nyí ó kọ́ ìrójú bá wa níbi àtúnṣe lọ́hùn ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àwọn èèyàn ló ṣe pé kì í lọ sí lọ́hùn yìí ṣe sọlẹ́ illa fi Ramadan àfi tí Ramadan abẹ́dẹ́ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn iná lọ́jọ́ yìí pé wọn ò tiẹ̀ dá wọn mọ̀ pé mùsùlùmí ni wọn nítorí nǹkan ilé ayé ti ń wá ó ní tóun bá ṣèṣe pé mùsùlùmí lòun àwọn ẹni táwọn jọ pòpọ̀ wọn lè fẹ́ tóun dùn wọn lè má fún un lẹ́tọ̀ọ́ òun torí ẹ̀ ló ń ṣe ṣèṣe kèfèrí ọba ara rẹ̀ ń bi tí ọ̀dà ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn iná ló pé tọ́ ma ọlọ́run lẹ́ni tí owó àti ọmọ tó bá kọ́ ìrojú bá níbi àti sinlọ́n àwọn eléyìí lẹ́ni òfo ẹni òfo láyé ẹni òfo lọ́la alqiyam nítorí pé àìsínlọ́n òun náà níbẹ̀rẹ̀ wàhálà àìsínlọ́n ó níbẹ̀rẹ̀ pákáleke nítorí pé ẹni jẹ́ sinlọ́n irú wọn lọ́kàn wọn máa ń balẹ̀ ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́run ni ẹ tẹ́tí ẹ gbọ́ ìrántí ló máa mú kí àwọn ọkàn balẹ̀ ẹni tí kì í bá ti sin lọ́n ìbalẹ̀ ọkàn ò lè ráyè dénú ọkàn rẹ̀ ẹni tí ò bá ti máa ṣe tọ́lọ́n kò lè ní ìsinmi láyé yìí wàhálà ó sì jẹjẹ tó bá di lọ́la al-qiyāmah wàhálà tó ti gbogbo wàhálà àbí wàhálà wo ló rò pé tó kún ọ́ sọ̀yàn sínú ná kò sí wàhálà tó tó bẹ́ẹ̀ o torí ẹ̀ ọlọ́wọ́n bá ní owó tẹ wá kójọ yìí owó tẹ ẹ kójọ tó ṣe pé òun náà lẹ́ ṣe wàhálà fún ọlọ́ni ẹ máa ná o ẹ máa ná ẹ máa ná nínú tọ́lọ́wọ́n bá fún yín tí ojú ọ̀nà ọlọ́run ẹ máa ná nínú tọ́lọ́wọ́n bá fún yín tí ojú ọ̀nà ọlọ́run nítorí pé àrísìkí ilé ayé ilé ayé tẹ̀ ti bá ibẹ̀ náà lẹ́ fi sílẹ̀ sí kò síbi tẹ́ ẹ mú lọ ẹ ná nínú rẹ̀ láti gbé ẹ̀sìn ọlọ́run ọba ga gbogbo tọrọ gbogbo kọ́bọ̀ tó arịna lati láti gbé ẹ̀sìn ga ǹjẹ́ ọjọ́ mọ̀ yìí pé owó tó ọ̀nà yẹn kò ní gbé san lẹ́sàn rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alùkìyàm lọ lọ́nà ètò kéré jù tọ́lọ́run bó fi san fún ọ òun a sì máa ṣe ìlọ́po rẹ̀ ju mẹ́wàá lọ tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ torí ẹ̀ ẹ jẹ́ láti ṣe tí wúlò fún wa lọ́la ká lo òní wa fún tí ó wúlò fún wa lọ́la ká má ṣe gbàgbé ìpè ọjọ́ kan ọjọ́ kan tó ṣe pé àwa náà á padà di tàn ọjọ́ kan ọjọ́ kan tó wà máa pé lágbájá òun náà mà ti ṣe ayé rì kò mà sí mà ọjọ́ kan ó tún jọ́ kan tó ṣe pé àwọn kan táwọn ọmọ abẹ lókè pẹ̀ àwọn ò ní rí wa rí wọn ò tiẹ̀ dá wa mà. wọn kàn máa gbọ́ nìkan ti sẹ̀mí báyìí rí ni bàbá báyìí ní gbé bí báyìí ń gbà báyìí ẹ ọmọ pé ọ̀dọ̀ ìyá báyìí nù níbo làwọn wá wà wọn máa sọ pé wọn ti lọ ẹ máa ná nínú tọ́lọ̀ fún yín tí ojú ọ̀nà ọlọ́run ṣáájú kó tó di pékú nítorí pé ìjọ tí kò bá dé kò ní sọ fẹ́ nìkankan bẹ́ẹ̀ ni ọjọ́ ayé tẹ rí ló ń sáré o kò rìn rárá eré ló ń sá ìwọ náà máa kíyèsí igba wo ni wọ́n bí wọ́n gan alára náà tó fi wá di pé wọ́n náà dàbò ṣe dàníìsì ó rí ibi tí wọ́n náà dàgbà dé ni ọjọ́ orí ó ti kọjá ní tipa lásán lè dáko kò kéré ogún ọdún tipa lè dáko wàláhì ká tó ọmọ ọdún kọ́nsẹ̀ tí sọmọ ogójì ọdún àádọ́ta ọdún ọgọ́ta ọdún àádọ́rin gan bẹ àwọn ọlọ́gọ́rin gan bẹ àwọn náà tún kọ́ lọ́njẹ́ mi wọ́n ogun lẹ́yìn ọgọ́rin lẹ́yìn àádọ́rùn lẹ́yìn ọgọ́rùn kókò lọ́ọ́ bó ma. gbogbo eléyìí yóò máa ṣe àpèjúwe fún ẹ wípé wọn náà máa ti ń dàgbà ọjọ́ máa ti ń lọ lórí rẹ wàá rí pé tẹ́ máa ń sọ̀rọ̀ lágbo lẹ́yìn tẹ́ máa ń sọ pé àwọn bàbá bàbá àwọn màmá màmá là ń sọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí yàtọ̀ ọmọdé inú ilé wa kéékèèké tí wọn bá wà náwó pọ̀ lọ́rọ̀ tẹnìkan nínú wọn bá pé ah, tí bá ti pé yàtọ̀ ọmọdé kéékèèké àwọn bàbá bàbá ni kò sọ̀rọ̀ ọwọ́ a máa wọn léèrè kí kékeré gan-an ń pè lọ́mọdé kékeré tó wọn ọdún náà lọ́mọdé kékeré níjẹ́ olówó tó dàgbà tó wọn ogójì ọdún lẹ́ ń pè lọ́mọdé kékeré níjẹ́ olówó tó dàgbà tó wọn ọdún lẹ́ ń pè lọ́mọ kékeré níjẹ́ olówó tó tó wọn mọ ọgọ́ta ọdún lẹ́ ń pè lọ́mọdé kékeré níjẹ́ olóńgbò tó dàgbà bẹ́ẹ̀ ni wọn náà máa sọ torí pé wọn náà mọ̀ pọ́jọ́ ń lọ lórí rẹ̀ ṣebí lánàá tí wọ́n bí ọ tí ìwọ náà dẹni tó ṣe é pé ọ̀dá dengue mà ọmọ kójú èèyàn lèèyàn máa rí inú dengue rí pé tó bá wojú rẹ dídán lójú rẹ máa dán pé masha Allah la quwwata illa billah èèyàn lọ́lọ́wọ́ bá dáadáa báyìí mo fọlọ́ tèmi náà rí báyìí àríkè bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tó sùn gorí oṣù tọdún rí lura wọn lójijì lójú rẹ bẹ̀rẹ̀ sí ní wà láwọn ojú rẹ bẹ̀rẹ̀ sí ní kájọ ni wọn náà bẹ̀rẹ̀ sí ní di bàbá ni wọn náà bẹ̀rẹ̀ sí ní di màmá kò sí ìpara tí ìpèkè àwọ̀ kó nà lẹ́yìn ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní kájọ yọ fúngbà díẹ̀ ó lè nà láàárọ̀ látàrí ìpara gẹ́gẹ́ bó ti ṣe wé pọ̀ tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn ti ṣe ń lọ náà nù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ torí pé ńgbà tí yẹn bá kú lóòótọ́ à ń sọ pé òjijì ni kú máa bá yẹn ṣùgbọ́n òjijì yín náà kìí ṣe òjijì ní gbogbo ọ̀nà kọ́nà nítorí pé ikú ó ti ń kọ̀wé sí wa tipẹ́ ikú ti ń ṣàpèjúwe fún wa tipẹ́ ikú ti ń ṣe àpèjúwe fún wa tipẹ́ ikú ti ń pòwe fún wa tipẹ́ ikú òun bọ̀ ikú ti ń pòwe fún wa tipẹ́ ikú òun bọ̀ ṣùgbọ́n wàhálà nífura àwọn tá à ní fura láàfin ma tẹbi ojoojúmọ́ lọ ń kọsẹ̀ ọmọ pé kú ń bẹ ni tẹbi wọn náà rí pé kìí ṣe bó ti ṣe wà lọ́wọ́ àmọ́ tọ ọmọ pé kú ń bẹ ni àmì pé kú ń bẹ náà nìyẹn wàá rí i pé ọ̀ ń tẹ́ díẹ̀díẹ̀ kó tó wá di pọ́ tàn porongodo sínú sàárè torí ẹ̀ ọlọ́ni ẹ má lọ lára o dáadáa ṣiṣe ẹ má lọ lára o ìjọsìn sọlọ ẹ má sọ pé mi ò ní ìjọsìn sọlọ èmi ò ní ṣe dáadáa títí ó sì kù díẹ̀ nà ẹ wàá máa sí náà ó kù díẹ̀ nà ẹ̀yin náà ẹ máa wá mọ́sálásì ó kù díẹ̀ nà ìgbà wo ló kù ẹ má dúró dìgbà tí kò o nígbà tí kò bá wá dé kọ́ mọ́ wá sọ pé wọ́n lọ lawla akhartani ila ajalin fa asaddaqa wa akun minas salihin kọ́ mọ́ wá sọ pé wọ́n lọ a ìmọ̀ pé bí kò ṣe tètè dé ni ó ti wá fẹ́ yájú lọ́mìlá díẹ̀ lọ́mìlá tora náà dáadáa tí mo gbèrò pé mo fẹ́ ṣe kí n fi ráyè ṣe wọn àwọn àtẹ̀lé tiẹ̀ tí mo fẹ́ ṣe kí n fi ráyè tẹ̀lé tiẹ̀ náà lè sórí rẹ̀ àbà ìgbà yìí wà láàárọ̀ ó ti yẹ kó rẹ̀ tipẹ́ ó ti yẹ kó o sórí rẹ̀ tipẹ́ èyí ti rí tó fi jìnnà sí èyí ti rí tí wò fi nínú ẹni tí ń dáadáa èyí ti rí tó fi sátìsín pẹpẹpẹ tètè ń gbà kò láǹfààní kàkà tí ó ṣe fún ọmọ ń gbà yẹn àfi pé kọ́ ọmọ pàmì kọ́ kábàámà láéláé lélẹ̀ yẹn nítorí tí kú bá dé ọlọ́wọ́n bò ní lọ́ọ̀nì kankan lára o walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun kẹlọ́mọ kọ́lọ́wọ́n bò ní lọ́ọ̀mí kan lára o ní ìgbà tí àsìkò kú ní ìgbà tí àsìkò kú torí pé ọlọ́run ọba wa yóò pa lásìkò kú rẹ̀ bá tó yóò sì fún nírò nípa gbogbo ní tó gbélé ayé sí látara báyìí ẹ ká ronú nípa àwọn ọjọ́ ọlọ́lá àwọn ọjọ́ ńlá tí ń bẹ níwájú wa àwọn ọjọ́ tá a wà nínú rẹ̀ tí í ṣe oṣù Ramadan Ramadan oṣù ọlọ́lá ńlá Ramadan oṣù alákùnrin tó ga àná alánàmbẹ́yẹn. iná lóṣù ńlá wọlé gbogbo àwọn ẹni tí ń bẹ̀rù rẹ̀ tó ṣe pé mùnáfíkì àdínì làwọn àwọn ọlọ́lọ́ bá wá sí àwọn kan máa wò pé ìnínilára ìfìyàjẹrẹ ẹni òun náà ní bẹ nínú ọ̀sìyàm ojú tì wọn ojú tèké wọn ó ti ọ̀dàlẹ̀ àdínì wọn nígbà tí wọlé sásìkò ni ò tí ì gbàtàsíkò tó tọ́ wọlé ẹgbẹ̀rún rélùwé àwọn ọ̀daràn kò lè di lọ́nà pé kọ́ máa wọlé Ramadan wọlé wọ́n ń lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ń lọ ní mẹ́lọmẹ́lọ Ramadan náà ọmọ ti di jọmọ kànlélógún lónìí hijra alfin wa arba'i mi'atin wa khamsin wa thalathin lẹ́yìn ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin àti ọdún márùnlélọ́gbọ̀n lẹ́yìn hijira síwájú ẹ̀dá anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ramadan adún yìí ìdákẹ́ta ti parí rẹ̀ ọmọ láti gbẹ́sẹ̀ lé báyìí ló ti bẹ̀rẹ̀ yìí òun náà ló ti bẹ̀rẹ̀ yìí eléyìí tó ṣe é pé lẹ́yìn júmọ́ àtúní jùmọ̀ àti ọ̀kan àfi ká máa sọ̀rọ̀ nípa ọdún tọ́lọ́mọ bàbá ní ká bẹ nínú ẹni tí wọ́n máa bẹ láyé dìgbà náà báyìí bí oṣù yìí ti ṣe lọ bí ẹni pé ànákọ́lọ́ wọlé tó ń yọ lọ́mọ́ wa lọ díẹ̀díẹ̀ yìí wàláhì bẹ́ẹ̀ lọ́jọ́ ayé ẹnìkọ̀ọ̀kan nu wa ń yọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ o bẹ́ẹ̀ lọ́jọ́ ayé ẹnìkọ̀ọ̀kan nu wa ń yọ tá à ń fi ojoojúmọ́ súnmọ́ sáré tí olùpèpè tí olùpèpè ẹ máa palẹ̀ mọ́dẹ́kú tí ń tẹ̀mọ́ wa létí lójoojúmọ́ oṣù yìí ń lọ ọ̀pọ̀ ẹ mẹ́yẹ èèyàn lórí dáadáa sí pamọ́ sínú mẹ́wàá àkọ́kọ́ àti mẹ́wàá àtàrin abẹ́ ọlọ́run ọba wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù. Kọ gba àwọn ìyànjú náà kọ gba lẹ́sìn lọ́dọ̀ gbogbo wa ó sì ń bẹ nínú àwọn mùsùlùmí ẹni tó ṣe pé àsìkò yìí kan ń lọ náà ni kò lè rí dáadáa kan tọ́ka sí pé ńlò ń rí ṣe pamọ́ sínú àsìkò yìí àti pé rọmọdánà rẹ̀ kò yàtọ̀ sí ìgbà tí ò tí ì dé bí tí ṣe máa ṣèbàjẹ́ wà. títí rọmọdọ́nà fi ń kágbálé díẹ̀díẹ̀ sósì dáa bẹ́ẹ̀ sọ dáa bẹ́ẹ̀ ìwọ tí ọlọ́run ọba ṣe lóore ká ẹ bó ṣe máa ba oore náà jẹ́ mára rẹ lọ́wọ́ nì tí àwọn àsìkò ọlọ́lá tí wọ́n máa lọ́mọ lọ́wọ́ láì jẹ́ pọ̀ ṣàǹfààní nínú ẹ̀ wọ́n tó létí tó fi gbọ́rọ̀ tó sì ní làákàyè tó fi wòye àlékún yẹn tó dọ́wọ́ rẹ o àlékún ìyànjú dọwọ́ rẹ lọ́wọ́ ìtọ́sẹ́kù nínú àwọn ọjọ́ alálùbáríkà àwọn ọjọ́ alápọ̀nlé yìí nínú oṣù Ramadan kó o máa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ nínú tẹ̀lé tọ́lọ́ nínú ṣètọ́lọ́ gbogbo ń tí Islam mú wá tí ò ní í ṣe pẹ̀lú pẹ̀lú àsìkò Ramadan nìkan ò gbọ́dọ̀ jẹ́ kí ṣíṣe rẹ̀ ó tẹ̀tì lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ansẹ́sọ́lẹ́ẹ̀ gbogbogbà ní mùsùlùmí gbọ́dọ̀ máa mójútó asọlẹ tásìkò sọlá tó bá ti tó kò nídìí kí wọn fẹsẹ̀ máa kí wọn fẹsẹ̀ máa fún ẹ kí wọn ti wà mọ́sálásí bẹ́ẹ̀ náà ni asọwò ó ní pẹ̀lú oṣù Ramadan wọn náà jẹ ẹni tó kọ ẹnu ró níbi jíjẹ àti mímu kó kóra ró níbi obìnrin rẹ yọ. títí tó rùn fi wọ̀ sọ ẹyinjú rẹ má fi wo ìwòkúwo sọ etí rẹ má fi gbọ́ ìgbọ́kúgbọ́ sọ ahọ́n rẹ ṣọ́ra fún ìsọkúsọ sọ ẹsẹ̀ rẹ má lọ síbi tí ọ̀dà pẹ̀lú ẹ̀ wàá gbìyànjú láti lo àwọn ọjọ́ péréte tọ́sẹ́kù nínú oṣù Ramadan níbi àti máa jí ṣe sọ́láàtù lóru níbi àti máa ṣe qiyamul layl salatu tahajjud pàápàá jùlọ ní ìgbà tí ó bá di ìdá mẹ́ta ti kẹ́yìn nínú òru ojoojúmọ́ pàtàkì jùlọ àwọn òru tí ó ń ka wọn tí kò ṣeé pín fún méjì láì ṣẹ́kù òru kọkànlélógún ẹ̀kẹtàlélógún ẹ̀karùnlélógún ẹ̀kẹtàdínlọ́gbọ̀n àti ẹ̀kọkàndínlọ́gbọ̀n torí pé Laylatul Qadr inú àwọn òru mẹ́wàá gbẹ̀yìn yìí ló máa ń wà pàápàá jùlọ àwọn òru tó ń ka wọn tí ò lè ṣe é pín fún méjì láì ṣẹ́kù wọn náà gbìyànjú láti jọ́ka nínú ẹni tó sojú kòkòrò kóhùn orí Laylatul Qadr yìí nítorí pé Laylatul Qadr òru ńlá ni òru abiyini bẹ́ẹ̀ gẹ́lẹ́ lànàbí sallallahu alaihi wasallam máa ń ṣe tí mẹ́wàá ti gbẹ̀yìn bá ti bẹ̀rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń ká ìbùsùn kúrò nílẹ̀ yóò múra gidi láti máa fi gbogbo òru rẹ̀ ṣẹ̀sìn gẹ́gẹ́ bó ti ṣe ń fọ̀sán gbáwẹ̀ ọwọ́ láti ọ̀dọ̀ ya ńlá ummul mu'minina Aisha radiyallahu anha شد مئزره وأحيا ليله وأيقظ أهله متفق عليه قال النبي صلى الله عليه وآله وسلم نيك ما وابين رمضان تبا ولي anabi máa ń de ìlọ́dì rẹ̀ lé ọ máa ń lè lé ọ máa ń de ìlọ́dì rẹ̀ lé dán yóò sì wá fi gbogbo òru rẹ̀ máa ṣẹ̀sìn kò sórun má yóò tún wá jí ìyàwó jẹ́ ọmọ pé káwọn náà dìde sí lọ eléyìí túmọ̀ sí pé àwọn náà gbọ́dọ̀ múra gírí kásara kósá oorun tó sùn sùn sùn ó ti tó báyẹ̀ o oorun tó sùn sùn sùn ó ti tó báyẹ̀ o gbìyànjú láti rí pé o fi òru rẹ òfìsí lọ́hùn pàápàá jùlọ ní ìdá kan mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ní ìgbà tí Olúwa ẹlẹ́dàá máa ń sọ̀kalẹ̀ wá sí ayé wọn náà dé sokoto rẹ kó lè jẹni tí ó fi òru máa ṣàìsàn àti sinlọ́n ṣe jí àwọn ará ilé rẹ má jẹ olùmọ̀tara rẹ nìkan nítorí pé káfòrú jọ́sìn fọlọ́n ní òru Ramadan tó bá sì pé ìgbàgbọ́ tá a ní sọ́lọ́n ló múni ṣe bẹ́ẹ̀ àti pé àfojúsùn àti gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́lọ́n a máa ṣe sábàbí kọ́lọ́wọ́n bọ́ ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún yàn. gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith eléyìí tí imaam muslim gbé jáde pé man qama ramadana imanan wahtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi. ẹnikẹ́ni tó bá dìde dúró sílọ̀n nínú òru ramadan nítorí pọ́gbọ́lọ́ngbọ́ ló ṣiṣẹ́ bẹ́ẹ̀ àti pọ́dọ̀ ọlọ́ọ̀nìkan ló ti ń wẹ̀sán ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe lọ́lọ́wọ́n ọbọ̀ ṣàforíjìn àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti síwájú fún ọ al-Imam Muslim òun ló gbé àdéhùn yìí jáde. ẹ jẹ́ ká gbìyànjú níbi àti máa ṣiṣẹ́ rí lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tí zaka wọn tó jẹ́ pé nu Ramadan ẹni yíyọ rẹ̀ bọ́ sí ẹ gbìyànjú láti yọ àlékún ṣe olóore àníṣe ẹjẹ́ amójútó nínú oṣù yìí kíké al-Qur'an lọ́pọ̀lọpọ̀ kíké ẹ jẹ́ ká mójútó láwọ ìtọ́sẹ́kù ká máa ṣe sàrà lọ́pọ̀lọpọ̀ ká máa ṣèrànlọ́wọ́ fáwọn aláìní àtàwọn tó ní bùkátà ká lawọ́ sára lé àtàrà àta ká sì máa tọrọ àforíjì túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ká máa fi àwọn aláàárẹ̀ wò ká sì jẹ́ni tí ń sokùn ẹbí pọ̀ àti àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àwọn asẹ́rè kí ló burú ká gbé kànga fún wọn níbi tí wọ́n ti ń bùkátà omi kí ló burú nínú ká kọ́ mọ́sálásí fún wọn níbi tí ò ti sí mọ́sálásí kí ló sì burú níbi ká ràn wọ́n lọ́wọ́ láti rí ohun tí wọ́n fi fẹ́ yàwó tí yìgì ó fi jẹ́ pé àwọn náà ní kí ni tó burú. nínú kádà aṣọ fẹ́ni tí ò tí ì láṣọ tí ó wọ̀ lọ́jọ́ ọdún àbẹ̀wò ni ọ̀dá nínú kára bàtà fẹ́ni tó ti rówó dáṣọ tí ò rówó ra bàtà gbogbo eléyìí ń bẹ nínú dáadáa ṣíṣe aláàárẹ̀ tó ń bẹ ní hospital tó ṣe pé owó tí wọ́n kọ́ fún pé kó san síbi tó ti lè lálàárírò rẹ̀ kí lọ́ọ́ burú nù ká bá a san nítorí. àsìkò ọlọ́lá ńlá tá a wá yìí ó tilẹ̀ jẹ́ pé gbogbo ìgbà náà ló yẹ ká máa ṣiṣẹ́ rẹ̀ gbogbo àwọn ẹsẹ̀ dáadáa yìí ẹ jẹ́ á gbìyànjú láti máa ṣe wọ́n ká má ṣe gbẹ̀yìn níbi àti máa yára tètè wá síbi àti sinlọ́ọ̀ níbi àti máa sáré tètè wá tẹ̀lé ti ọlọ́run àti tànàbì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ má gbàgbé o pé nínú àwọn ọjọ́ díẹ̀ tó ṣẹ́kù yìí iná láti rí Laylatul Qadr òru ńlá òru abiyì tó ṣe pé nínú rẹ̀ lọ́lọ́wọ́n bá ti máa ń ṣe òpin yà láàrin èyí tí ọjà gaara àti èyí tó lọ́kọ̀rọ̀kọ̀rọ̀ nínú ọ̀rọ̀ inú òru yìí lọ́lọ́run ti máa ń kọ àkọọ́lẹ̀ àrísìkí èyí tí ó tẹ̀ kálukú lọ́wọ́ nínú ọdún tí ń bọ̀ yìí. nínú òru yìí lọ́lọ́wọ́n bá tuntun máa ń kọ àkọọ́lẹ̀ ọjọ́ ayé kálukú wọ́n ti kọ́ nínú ìyá wa wọ́n ti kọ́ kún tó bí wa bóyá tí ó bá gba àyípadà wọ́n tún kọ tí ò bá sì ní gba àyípadà yọ̀ọ̀sẹ̀ kú bó ṣe wà. bákan náà gbogbo tí ó ṣe wá àti ń táwa náà ṣe tá a mọ̀ pé nínú òru yìí iná ni wọ́n máa ń kọ àkọọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí. sọ́wádà kápẹ́gbà tí wọ́n kọ́ ọkọ lẹ tiẹ̀ ọ̀nànú lẹ bọ̀ ó sùn lọ bí ẹni tẹ́mi ti kú lára rẹ̀ sọ́dà síbọ̀ oorun náà ló ń sùn gbogbo gbà oorun náà ló ń sùn lọ́sàn-án oorun náà ló tún dáwọ́lé lóru a gbà tí wọ́n pín oríire wọn níbo lọ wà ó ní mò ń sùn ni wọ́n ti wá pín tán ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀ torí ẹ̀ ọ̀dọ̀ wọ́n wá àìsùn láwọn ọjọ́ yìí àbí ìdarun mẹ́jú láwọn ọjọ́ yìí láti dìde dúró sin lọ́hùn kò lè ṣe sábàbí pé kó o kú torí èyí e tó o ti sùn tó o ti sùn rí kọjá bó ti ṣe yẹ tẹ́lẹ̀ ó tó láti di èyí e tó o ní sùn nísìn. ká máa wá Laylatul Qadr pẹ̀lú mímá dúró sin lọ́hùn ní gbogbo òru kọ̀ọ̀kan nínú àwọn òru tó ṣẹ́kù títí dìjọ́ ọdún ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ní wálé Lailatul Qadr gbèsè ẹni tó fi àlámù rẹ̀ sórí pé àwọn ọjọ́ tí nọ́mbà àwọn ọ̀sẹ̀ pín fún méjì láìsẹ́kù nìkan ni wọ́n máa jí mi yóò sùn lọ́njọ́ náà gánà torí ò ti kà á kún tẹ́lẹ̀ náà oorun á tún gbé ọ lọ tó bá dọjọ́ ẹni tó fẹ́ ṣoríire wọ́n á máa lọ dúró dé ni yóò ṣe wípé oríire ni wọ́n máa dúró dà wọ́n torí ẹ̀ ọ̀dọ̀ wa ká kásìkò yọ lọ́mọ wa lọ lásán kọ́mọ́ bọ́mọ́ wa lọ́wọ́ lórí ìrẹ́gbẹ̀ ìranù irú ètò ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe tẹ́ wa máa dá tẹ́ máa ti lẹ pósítà ká pèlè látòkọ́ dìrì mọ́sálásí wa ọjọ́ báyìí ni o tẹ́ wa péjọ tẹ́ máa tanra yín jẹ lórí rọ ṣé o bá kú fẹ́ràn ẹ̀tànjẹ bàjẹ́ ẹ̀tànjẹ tán fẹ́ràn gan tó dé díẹ̀ sí wọ́n máa tanra wọn jẹ́ wọ́n yọ tìsàlẹ̀ apàtì ọmọ wa oníkàsá dọ́ àfọ̀ kọ́lọ́njọ́ rálùbáríkà lè látòkọ́ dìrì ìrọ̀ lásán àní man qama laylatal qadr táwọn ẹbí sọ nìyẹn ẹni tó bá dìde dúró sílọ ní laylatul qadr ìdìde dúró sílọ tó bá wí nu sẹríà ìtumọ̀ rẹ̀ ni kò ṣe sọláàtì ẹni tó dìde dúró sílọ tó gbé sọláàtì dúró ní òru laylatul qadr torí pọ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìsì ń wọ ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ghufira lahu ma taqaddama min dhanbi Ọlọ́run bá ṣàforíjì gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ wọn náà kúkú ti ń gbọ́ ti pẹ́ ó ti mọ̀ pé ranù tẹ́ ẹ máa ń ṣe nílẹ̀ látò kọ́dìrì kọ́ ní islam ní kẹ́sì àmọ́ onítọ̀ bọ́ọ̀lù ti fẹ́ ṣe because ládùúgbò yín wọ́n ti mọ̀ pé wọn náà máa ń kópa ń bẹ̀ ó lè gbẹ̀yìn kò burú ńgbà tó o bá kú wọ́n tún gbókù rẹ̀ náà wà torí kọ́ ọmọ bá gbẹ̀yìn ńgbà tí wọ́n bá kú lórí ranù tí wọ́n tún máa gbókù rẹ̀ jáde wá sí ranù àníkọ́ gbẹ́sìn ikọ̀ tẹ̀lẹ́sìn min alfi shahr òrùka ni ṣùgbọ́n lóore ọ̀dà ju ẹgbẹ̀rún oṣù lọ ó lóore ọ̀dà ju ọdún mẹ́tàlélọ́gọ́rin àti oṣù mẹ́rin lọ subhanallah ẹ ti mà pé ètò pọ̀jù nínú wa a lè lóru ọdún yìí láyé sọlọ́wọ́n bá wá fi àwọn àsìkò ọlọ́lá ọlọ́lá ọlọ́lá ọlọ́lá ó fi lú àwọn ọjọ́ ayé wa láàrin pé bóyá àjẹrẹ́ nìkan nu wa torí rẹ̀ ó pè tí ó fẹ́ jàǹfààní àsìkò yẹn táwa ní òògùn fẹ́ jẹ tọ́lọ́wọ́n bò ní fún láǹfààní yóò fún torí ẹrú ọlọ́ọ̀ gbogbo wa. ọdọ wa ká gbìyànjú kí àsìkò yìí kọ́ má bọ́ mọ́ wa lọ́wọ́ kọ́ bọ́ mọ́ wa lọ́wọ́ kí láà máa sọ tọ́lọ́wọ́n bá ní ká rí òru yìí òun náà ní tánàbí sallallahu alayhi wa sallam tó fi kọ́ ìyá ńlá wa Aisha anha ti béèrè táwọn bá tó bá sojú àwọn kí ni káwọn máa ṣe ládùá anábì ní kó máa sọ pé allahumma innaka afuwan karimun tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwan karimun tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwan karimun tuhibbul afwa fa'fu anni náà lọ gbọ́n yẹn ẹni tó bá ti ha kó mójútó ẹni tó ti ha kó náà mójútó allahumma innaka afuwan karimun kẹrìmún tuhibbul afwa fa'fu anni lópin ìgbà tá a bá lè wí léde lárúbáwá ìgbà láyé ò sí pé ká sọ léde yorùbá torí kò síbá sílẹ̀ máa nǹkan túmọ̀ tó tí ó túmọ̀ sí ti ń bẹ́ẹ̀ nù àdúrà yìí kò sí torí pé àdúrà tá a fèdè míì ṣe tí èsì di lárúbáwá kò lóòrìn bí ètò àfi lárúbáwá ṣe torí à ń kàn gbìyànjú láti túmọ̀ tí wọ́n sọ ni à ń gbìyànjú láti túmọ̀ tí wọ́n sọ ni tó ilé ìjẹba. aqulu qawli hadha. واستغفر الله العظيم لي ولكم فاستغفروا انه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله عباد الله نينا واجوس اللي تتنيا كي مسلم يوسي نمي واقبي نمي واقبي تسكو نينا سورة رمضان وناني الاعتكاف الاعتكاف وناني لزوم المسلم المميز مسجدا li ta'ati Allahi azza wa jal òun náà ní kí mùsùlùmí tí kìí sọmọ polóró ó lè ti dàgbà má ti bàlágà ó sì lè ti bàlágà ìbá àjọkùnrin ìbá àjọbìnrin jíjókòó tí wọ́n jókòó sínú mọ́sálásí tí wọ́n dùn ní ma ìbẹ́ nínú mọ́sálásí láì jáde nítorí àti tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ọba tọ́gatọ́ gbangban eléyìí là ń pè ní al al-i'tikafu tẹ̀rí sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ni sunna yìí apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn alhanafiya àwọn tiẹ̀ sọ yìí pé sunnatun mu'akkada fi ashri al-awakhiri min shahri ramadan sunna ta kan pani o ní mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù ramadan ẹnu àwọn olùmọ̀ sharia. ó sì kò lórí pé al kì í sọ̀ràn yẹn kì í sọ̀ràn yẹn àyàfi fẹ́ni tó bá lọ́ràn yẹn lórí ara rẹ̀ wa innama yajibu bin-nadri i'tikaf tí ọba wa jọ̀ràn yẹn ńṣe ló máa ń dọ̀ràn yẹn pẹ̀lú pé èèyàn lérí òun ló máa ń sọ dọ̀ràn yẹn débi pé tí èèyàn bá lérí ọjọ́ mélòó wọn akọ pé kó kú síwájú kó tó ọ̀ràn yẹn ni lórí àwọn èèyàn rẹ̀ tí wọ́n ṣẹ́kù láyé lẹ́yìn rẹ̀ wípé kí wọ́n bá ṣe iye ọjọ́ tó ṣẹ́kù fún al-i'tikaf yẹn. al-i'tikaf ìjọsìn ni eléyìí tí ó yẹ kí gbogbo wa ká pàtì ó yẹ kí gbogbo mùsùlùmí ó pàtì nítorí tí gbogbo wa pàtì abala kan nínú sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam ó di nǹkan tá a pàtì nìyẹn ṣùgbọ́n a ní kì í sọ̀ràn yẹn nítorí pé àwọn sàhábà ridwanullahi alayhim anábì ṣe ó sì sọ pé man kana mu'takifan ma'i falya'takif al-ashr al-awakhir ó lẹ́ni tó bá ṣe ẹ̀tìkáàfù pẹ̀lú mi o ẹni tó bá gbèrò láti ṣe ẹ̀tìkáàfù pẹ̀lú mi anábì ní sọ báyẹn kó ṣe ẹ̀tìkáàfù mẹ́wàá gbẹ̀yìn ó túmọ̀ sí pé ẹni tó bá gbèrò kó ṣe ẹni tí bá sì fẹ́ kò sí wàhálà kọ́sẹ́ lọ ṣùgbọ́n yẹ kárí àwọn ẹni tí ó máa ṣe nítorí kí súnà yìí kọ́ má bàa dé pé ọ̀parẹ́ láàrin àwọn èèyàn. al-i'tikaf mẹ́wàá gbẹ̀yìn la Nabi sallallahu alayhi wa sallam máa ń ṣe gẹ́gẹ́ báwọn àdéhìí ti ṣe tọ́ka sí. ẹni tí ó bá ṣe i'tikaf májẹ̀mú rẹ̀ ní kó mùsùlùmí o káfìrí kò sáyè fún káfìrí láti ṣe al ẹni tí ó sì ṣe i'tikaf bí ọba ti bàlágà kọjá ẹni tó ti dàgbà tọ́mọ tó wúlò yàtọ̀ sí ti ọ̀dà ẹni tó ṣe ẹ̀tíkáf ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákàyè o ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákàyè akramakumullah ẹni tó já wèrè alẹ́ ẹ̀tíkáfù yìí sọ̀rọ̀ àyìn lórí gẹ́gẹ́ bí àwọn àjọsìn yòókù ó dìgbà tó bá gbádùn tí làákàyè padà sí lọ́pọlọ gbà náà látò pálásẹ̀ kọ́ eléyìí túmọ̀ sí pé ẹni tí o ti balaga tọjọ́ ọmọdé kékeré tó bá fẹ́ ṣe ẹ̀rìtìkáàfù ó lè ṣe ó pin ìgbà tó bá ṣe pọ́nmọ̀ tó máa ń ta pè ní a bá ṣàlàyé rẹ̀ fún kọ́ jáde kó o ó jókòó ni. bákan náà èsì májẹ̀mú ẹ̀rìtìkáàfù òun náà ní kéèyàn ọjọ́kùnrin obìnrin náà lè ṣe ṣùgbọ́n o tóbìnrin ó ṣe ọkọ rẹ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam ó ń ṣe ẹ̀tìkáf àwọn ìyàwó rẹ̀ náà ń sì ń ṣe ẹ̀tìkáf pẹ̀lú ẹ̀ wọ́n sì tún ṣe ẹ̀tìkáf lẹ́yìn kó anabi muhammad sallallahu alayhi wa sallam tóbìnrin ọba wa gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kọ̀tọ́ kọ́ lọ ṣe ẹ̀tìkáf o kọ̀tọ́ kọ́ lọ ṣe ẹ̀tìkáf ìjọsìn kan ni nínú àwọn ìjọsìn kò lè jẹ́ ìjọsìn tó bá rí bẹ́ẹ̀ àyàfi kéèyàn dá ẹni tó wọ ibi tó ti ṣe ẹ̀tìkáf láì kò dàníyà ọ̀ngbára gbóná lẹ́nu o ọ̀ngbára gbóná lẹ́nu tó o bá dàníyà kò sí bó ṣe lè ṣe al-i'tikaf ó sì dàníyà pé o fẹ́ jókòó kanu mọ́ṣáláṣí láti fi wá àti súnmọ́ lọ ó sì fẹ́ ṣe bẹ́ẹ̀ láti fi máa fi jọ́sìn fọlọ́ tọ́ ibi tá a ti wá ṣe i'tikaf májẹ̀mú rẹ̀ ní kò gbọ́dọ̀ jẹ́ mọ́ṣáláṣí o a ò lè ṣe ẹ̀tìkáàfù nínú ilé wa kájókòó kábẹ̀ kágan kábẹ̀ a sì lè ṣe ẹ̀tìkáàfù kábi tí kìí ṣe mọ́sálásí ilé àkọ́kù ọ̀dẹ́pọ̀ ọlọ́gán abẹ ọ̀wá ló ń ṣe kálúwà kí ni ń jẹ́ kálúwà yẹn kò sí ti jẹ́ bẹ́ẹ̀ mọ́sálásí ìlú ti lọ ṣe al nítorí pé ọlọ́ọ̀ni wala tubashiruhunna wa antum aaqifuna fil masajid tọ́ eléyìí túmọ̀ sí pé kò bá àjọbìnrin náà ló fẹ́ ṣe i'tikaf wọ́n wà sí mọ́sálásí ni mọ́sálásí ni wọ́n ti ṣe torí pé ààrí kárí àṣírí gbọ́rí pàànàbí sallallahu alaihi wasallam ó ṣe ẹ̀tìkáàfù níbi tí èsè mọ́sálásí rí ó sì gbàfẹ́ nìkan pé kó ṣe níbi tí kìí ṣe mọ́sálásí. mọ́sálásí tá a ti lè ṣe ẹ̀tìkáàfù kọ́mẹ́jẹ̀ mọ́sálásí tí wọ́n ti pati tí wọ́n ti pa láàyàn tí wọ́n kìí ti ṣe sọ́láàtì wọ́n kọ́ mọ́sálásí kalẹ̀ ṣùgbọ́n nìkan ṣe sọ́láàtì ń bẹ̀ tó bá lọ ṣe ẹ̀tìkáàfù ń bẹ̀ yẹn kọ́ ajẹ́ pé mọ́sálásí mi ń bẹ nù lóyún tó ẹ́ pé bẹ́ẹ̀ làwọn èèyàn ti ṣe sọ́láàtì kí wọ́n láǹfààní pé wọ́n ṣe àtìkáàfù níbi tó ti ríra rẹ̀ níwọ̀n nìkan mùsùlùmí ọ̀ràn èèyàn sí ni kó ṣe sọ́láàtì nínú jama pàápàá ọkùnrin torí ẹ̀ ni làwọn sọ̀háàbà tó pọ̀ jù ni wọ́n ti sọ yìí pé yakunu ẹ̀tìkáàfù fi masjidin tuqamu fihi al-jama'a ń ṣe láàmà ṣe ẹ̀tìkáàfù nínú mọ́sálásí tí wọ́n ti máa ṣe solatul jamaa àmọ́ tó bá sì kóbìnrin ló fẹ́ ṣe al-i'tikaf òun lè ṣe i'tikaf rẹ̀ ní mọ́ṣáláṣí tí wọ́n ti ṣe solatul jamaa wọ́n á béèrè pé ṣé mọ́ṣáláṣí kan lè wà bẹ́ẹ̀ ọwọ́ àmọ̀nà kiri nínú ìlú rẹ̀ náà ṣé wàá dùgbò àtọkọ mọ́ṣáláṣí sí táwọn èèyàn tí wọ́n ṣe náà tó yẹ kó àwọn ewúrẹ́ ló ń jókòó mẹ́ gbogbo orí ẹlẹ́yìn náà ló ti yẹ ká mọ́pin bá gbàtí mùsùlùmí ń bẹ tó sì kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ tẹ́yìn ò ṣe sọ láti ń bẹ kí wọ́n á lẹ́ gbà lọ́dọ̀ tẹ́ẹ̀rì gbà láyé àti lálùkìyà ó sì mẹ́nu àwọn mọ́sálásí tó sì kí wọ́n kọ́ ọ́lẹ̀ ṣùgbọ́n sọ̀láàtù méjì péré wọ́n máa ń ṣe ń bẹ̀ lójúmọ́ bóyá sọ̀láàtù dhuhr àti sọ̀láàtù làásù torí ibi iṣẹ́ lọ́wà àwọn òṣìṣẹ́ yẹn wọ́n sì wà ń bẹ̀ lákòókò dhuhr títí di àkókò àásù wọ́n yìí ṣe sọ̀láàtù magrib ń bẹ̀ wọ́n yìí ṣe sọ̀láàtù ìṣá ń bẹ̀ wọ́n yìí ṣe sọ̀láàtù fajiri ń bẹ̀ mọ́sálásí náà a sọ pé tuqamu fihi ba'du as-salawat apá kan nínú salawat ni wọ́n ń ṣe ń bẹ̀ tó irú mọ́sálásí yẹn kìí ṣe irú rẹ̀ lọ́yẹ̀ kọkùnrin tó ṣe i'tikafu ibi tí wọ́n ti máa ṣe salawatul khams kọ́dà apá kan nínú àwọn aṣáájú wa rere àwọn sahaba àtàwọn fuqaha wọ́n ní mọ́sálásí yẹn ti ẹ̀yẹ́kọ́ jẹ́ mọ́sálásí tí wọ́n ti ń ṣe salatul jumu'ah pàápàá jùlọ tó bá kọjọ jùmọ̀ ọ̀bọ nínú ẹ̀rìtìkáàfù rẹ̀ kọ́mọ́bàjẹ́ kó bùkátà láti jáde kúrò nínú mọ́sálásí lọ sí mọ́sálásí jùmọ̀ àtọ́bàdọ́jọ́ jùmọ̀ ṣùgbọ́n Hudhaifa ibn al-Yaman àti Sa'id ibn al-Musayyab àwọn sọ yìí pé mọ́sálásí tá ti ṣe ìtìkáf ó gbọ́dọ̀ jẹ́ mọ́sálásí tó ti pa ànábì kan lọ́kọ̀ ó gbọ́dọ̀ jẹ́ gbogbo mọ́sálásí gẹ́gẹ́ bí mọ́sálásí Makkah ànábì Ibrahim àti Ismail alayhi masalam àwọn ni wọ́n kọ́ gẹ́gẹ́ bí mọ́sálásí al-Madina ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí mọ́sálásí baitul maqdis anabi yaqub aleyhi salam lọ́kọ̀ wọ́n ní tí o bá ti jẹ́ mọ́sálásí tá anabi ọlọ́run kan kọ́ àlẹ́sẹ̀ rẹ̀ ti ká fún mi. ilé ìjà àgbọ̀yé tiwọn ilé ìjà àwọn sàhábà yòókù tí wọ́n takò hudhaifa nípa rẹ̀ àwọn ọ̀gbọ̀yé bá wọn. ìdí inú tá a fi sọ pé kò síbi tó ti lè ṣe al-i'tikaf sókè sí tó máa béèrè lọ́dọọdún àwọn ní wọ́n ní mọ́sálásí mẹ́ta kan àti sọ gbogbo mọ́sálásí ló ti lè ṣe i'tikaf tó rà gbọ́yé àwọn tó pọ̀ jù nù nìyẹn tọ́ torí ẹni uh, Ali ibn Abi Talib àti Abdullahi ibn Mas'ud wọ́n ní al-i'tikafu mashru'an fi kulli masjid i'tikaf níta lè ṣe ní gbogbo masalasi ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí sì ń béèrè pé wọ́n ní masalasi mẹ́ta ni wọ́n ní masalasi kò ní kan sí kò ní kan se bọ́bá ara rẹ̀ maka náà kò ní ṣe ẹ̀tíkà bọ́bá ara rẹ̀ madina kò ní ṣe ẹ̀tíkà ṣé bá rí wọn maka náà tí ó lọ́n bì lórúkọ pé ń lọ ṣe òun fẹ́ lọ ṣe ẹ̀tíkà tó ẹ kọjá ní ọmọ kirika ẹ̀tíkà fún náà ní kárakáta ẹ̀tíkà fún náà ní ẹran ta tó ń ti yan lódindi ní ọmọ wáká lásìkò táwọn ọmọ kò síbi tó ti lè ṣe ẹ̀tìkáf kò síbi tó ti lè ṣe ẹ̀tìkáf wáyé o ẹnìjọba ṣe ẹ̀tìkáf kò gbọdọ̀ jẹ́ pé háyè ń bẹ lára rẹ̀ o obìnrin tí ó ṣe ẹ̀tìkáf kò gbọdọ̀ jẹ́ pé ń ṣe nǹkan oṣù lọ́wọ́ o torí pé pẹ̀lú nǹkan oṣù kò sáàyè fún ẹ láti jókòó sínú mọ́ṣáláṣí obìnrin tí ó ṣe ẹ̀tìkáf ẹ̀jẹ̀ bímọ gbọdọ̀ máa jáde lára rẹ̀ o torí pẹ̀lú ẹ̀jẹ̀ nǹkan oṣù kò tọ́ jókòó sínú mọ́ṣáláṣí ẹ̀tìkáf sì ni jókòó kó gan sínú mọ́ṣáláṣí ọkùnrin ńkọ́ jánaba ń bẹ lára rẹ o ò lè jókòó kanu mọ́ṣáláṣí fún ìtìká wàá jáde kíá wàá lọ wẹ̀ jánaba ló gbé wá láti lé ló fi jókòó nu mọ́ṣáláṣí jánaba náà ń bẹ lára rẹ títí o fi parí ìtìká ọ̀sẹ̀ lọ ní ẹ̀ṣẹ̀ ńlá torí rẹ̀ já kí ìsara o ọ̀pọ̀lọpọ̀ ìmọ́tótó ìmọ́tótó ara wọn wọ́n ń tan wọn jẹ ni o ṣé ẹni tí ó bá ṣe ìtìká ó gbọ́dọ̀ gba àbí kìí ṣe dandan ni kó gbà o ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa eléyìí. al-i'tikaf ètò dọ́gbadù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ètò àfaramá onígbé àsìkò tó kéré jù lè fi ṣe ọ gbọ́dọ̀ jẹ́ ọjọ́ kan ìyẹn ni pé lọ́nà tó fi gbà àwẹ̀ pẹ̀lú i'tikaf torí pé anabi gbogbo tó ṣe láàyè rẹ̀ ni lọ́dọ̀ apá kan nínú àwọn gẹ́gẹ́ bí imaamu shafi'i rahimahullah àwọn ní tó bá wọnú mọ́sálásí lásán láti wá sí sọláàtù jùmọ̀ alápèjúwe ó tún dá níyà lọ́kàn rẹ̀ pé ó fẹ́ ṣe ẹ̀tìkáf pẹ̀lú àsìkò tó wà nù mọ́sálásí ó tún gbalada ẹ̀tìkáf bẹ́ẹ̀ ni lọ́dọ̀ imaamu shafi'i ó ní kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá pé àsìkò tó yàn lè fi gbààwẹ̀ torí ẹ̀ kò bùkátà ká gbààwẹ̀ torí hadith Umar radiyallahu anhu ṣùgbọ́n bó ti ṣe tọ́ka sí tó lérò náà ni òtún tọ́ka sí ó ní mo ti ṣèlérí fọlọ́ pé màá gba màá ṣe ẹ̀rẹ̀tìkáf lóru kan ní masjid al-haram ṣáájú kó tó di pé mo di mùsùlùmí ni mo ti ṣèlérí ṣé kí n pè lérí anábì ní pé ìlérí rẹ̀ àwọn olùmọ́ni aṣáfìrí wọn ní òru ló lòún fẹ́ ṣe ẹ̀rẹ̀tìkáf anábì sì ní kó pé wọ́n yìí sì gbàwẹ̀ lóru eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá dà ní ẹ̀kọ́ fẹ́ ṣe ẹ̀rẹ̀tìkáf ṣẹ́jú kan ẹ̀rẹ̀tìkáf náà ṣùgbọ́n àwọn olùmọ̀ yòókù sọ pé rárá o àìwí kò túmọ̀ sí pé ànábì sọ àìsọ yìí pé wàá ṣe atọsan òru àtọ̀sán kò túmọ̀ sí pé ànábì sọ pé òru lásán tó ànábì ní pé ìlérí rẹ̀ kò sọ yìí pé pé ìlérí rẹ̀ láti ṣe ẹ̀tìkáàfù lóru lásán pé ìlérí láti ṣe tá a mọ̀ torí pé o ṣe ọ̀ràn yẹn ló àfira wa sílẹ̀ fati sinlọ́n àní nǹkan mìíràn tàfi síwájú ju ká sinlọ́n lọ. ká ṣe sọláàtì ó má jẹ́ pé wọ́n tó ń sọ̀rọ̀ ìtìká fún wọn máa wá ká tásìkò sọláàtì bá tó. ká máa ṣe ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ká jẹ́ ẹni tí wọ́n máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ká máa kí alukurani lọ́pọ̀lọpọ̀ ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ká tọrọ kẹ́ni tí ń ṣe ẹ̀tìkáàfù kó jáde láti lọ ṣe nǹkan tí kò ṣe é má jáde fún gẹ́gẹ́ bí ẹni tí ò lẹ́ni tí ó gbóúnjẹ wá fún òbúrú kó jáde lọ sí ibi tí ó ti tètè róúnjẹ rà tó súnmọ́ tó bá sì ti ránjẹ kó padà tó síbi tí ń ti ṣe ẹ̀tìkáàfù rẹ̀ torí ẹ̀ kò burú kẹ́ni tí ń ṣe ẹ̀tìkáàfù kó ra nǹkan àbí kó ta nǹkan tó ní í ṣe pẹ̀lú ìtọ́jú ara rẹ̀ nígbà tí ń ṣe ẹ̀tíkáàfù gẹ́gẹ́ bí oúnjẹ tí ó bá ra oúnjẹ ẹni tí ń ṣe ẹ̀tíkáàfù yóò sanwó rẹ̀ yóò rà torí pé ń bùkátà oúnjẹ yẹn tó bá ra oúnjẹ kó ló ṣe fẹ́ gbóúnjẹ. bákan náà kò sómi níbi tó wà ó nídìí láti lọ wó mi mú kò sí ní tó burú pé jáde lópin ìgbà tó bá ṣe pín kò ní gbàsìkò tó lọ́dọ̀ rẹ̀ kíákíá tó bá ti ránjẹ ọ̀gbọ́dọ̀ jẹ́ lọ wàá gbé lọ síbi tó ń tún sẹ̀rẹ̀ tìkáàfù lọ jẹ ni. akramakumullah kò burú kẹ́ni tí ń sẹ̀rẹ̀ tìkáàfù kó jáde kúrò níbi tí ń tún lọ síbi tí ti kò burú. mọ̀ pé alayhi wa sallam láyé ànábì kò tí ẹ̀ sáyé tọ̀ ń gan bọ́sibọ́sí àyè yàgbẹ́ kò sí gbàtó ti ríbi tó ti máa yàgbẹ́ ní òjò kọ́ lọ sí ẹ̀tíkáàf kò sí lè gbẹ́ kò sí lè tọ̀ ó túmọ̀ sí pàǹtí sọ ẹ̀tíkáàf ńgbà yẹn tó bá di pé tọgbọ́n wọn wọn rọra jìnnà díẹ̀ wọn lọ tọ̀ tígbẹ́ bá ń pọ̀ wọn wọn rọra lọ sí pápá wọn lọ yàgbẹ́ wọn sì padà wá kíákíá sọ eléyìí kò sínú tó ba ẹ̀tíkáàf jẹ́ èèyàn fẹ́ lọ sàlùwàlá má gbomi àlùwàlá wọnú mọ́sálásí kọ́ máa sàlùwàlá torí pọ̀ ń sọ ọ̀tí káàfù ọlọ sàlùwàlá láyé àlùwàlá èèyàn fẹ́ wẹ̀ jánábà kò sáyé àti wẹ̀ nú mọ́sálásí o èèyàn lọ wẹ̀ láyé jánábà ayé téèyàn ti lè wẹ̀ ní ìtòsí èèyàn lè bá àwọn èèyàn sọ̀rọ̀ gbèsè kọ́kọ́ gbẹnu lọ́wọ́ èèyàn lè bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ní tó wúlò yàtọ̀ sí ní tí ò wúlò ìyẹn lè bẹ̀ ọ́ wò nígbà tó ń ṣe ẹ̀tíkáf pàápàá jùlọ ìyàwó rẹ̀ àbọ̀mọ rẹ̀ àbáwọn fámìlì rẹ̀ kò sí burúkú ẹjọ sọ̀rọ̀ fúngbà díẹ̀ kò sí burúkú ọjáde nígbà tí ẹni tó wọ wá máa ń jáde kò sí bá nàbí alaihi wasallam ṣe ṣe nígbà tí ìyàwó Sọfíyà wò níbi títí ń ṣe tẹ́ni tí ń ṣe ẹ̀tìkáàfù bá jáde kúrò ní mọ́ṣáláṣí láì nídìí lámàámà jáde ẹ̀tìkáàfù rẹ̀ bàjẹ́ kódà kò sí pásíkò díẹ̀ ni kò nídìí ọkàn màmá mo ti fẹ́ wo títì ó ti pẹ́ tí mo ti rí títì tí ẹ bọ̀ ọ̀nù ẹ̀tìkáàfù ń bàjẹ́ jẹjẹ ni. torí ẹ torí pé Aisha radiyallahu anha ó lẹ́nu sallallahu alayhi wa sallam tí máa ń ṣe ẹ̀tìkáàfù la yadkhulul bayta illa li haja kí wọlé àyàfi tó bá ní bùkátà kí wọlé àfi tó bá ní bùkátà tí ó bá sí bùkátà tó bá jáde pínrín àìtíkáfù rẹ̀ bàjẹ́ bákan náà ìbóbìnrin lò lọ́sàn-án àbí lóru fẹ́ni tí ń ṣe ẹ̀tíkáfù òṣòro kan pé ó tọ́ fún ọ láti súnmọ́ ìyàwó rẹ̀ tó máa ń ṣe ẹ̀tíkáfù kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àtòrú àtọ̀sán kódà kó ṣe kóde mọ́ṣáláṣí lòun àtìyàwó rẹ̀ fàdéhùn sí tí wọ́n ti jọ pàdé ẹ̀tìkáfù bàjẹ́ nù. bẹ́ẹ̀ náà ni ẹni tó sọ̀nà tí màá ní ìfi jáde lára rẹ̀ ọwọ́ àánú ẹ̀tìkáfù ọwọ́ àǹfààrà gbògiri títí màá ní ìfi jáde lára rẹ̀ ẹ̀tìkáfù rẹ̀ bàjẹ́. akramakumullah ẹnikẹ́ni tọpọlọ dàrú ma lọ́wọ́ ẹ̀tìkáfù rẹ̀ bàjẹ́ kọ́lọ́ sànù wa obìnrin tí ń ṣe ẹ̀tìkáfù lọ tí nǹkan oṣù dé ẹ̀tìkáfù rẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó lòun ò ṣe mùsùlùmí máa o ẹtì káfù tiẹ̀ náà bàjẹ́ ilé jẹ́ díẹ̀ nínú àwọn kẹtọ ẹ ká mójútó ní àwọn ètò sẹ́kù fún wa ní Ramadan ẹni tó lòun bá sì bò láṣìírí tó bá lè lọ sí umra ń bẹ nù sẹ́ẹ̀lì tó ẹ ká sí nínú Ramadan gbogbo Ramadan abẹ́ bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù tí àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó sì àwọn. ìjọsìn wa nínú oṣù Ramadan yìí látẹ̀wọ́gbà kọ́lọ́mọ bọ́ dákun jọ̀wọ́ kọ́mọ kọ́ wọn ti sí wa lọ́wọ́ kó ṣàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba kó sì wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí ó foríjìn kó sì lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí ó náà kú lọ́rùn wa nínú oṣù ọlọ́lá yìí káwọn arántí pé ìjọsìn kan bẹ tí ò ní í ṣe pẹ̀lú Ramadan tẹ́ gbogbo صلى الله عليه واله وسلم فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفره والملحدين ومن شايعهم اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا وسهل اللهم لنا أمورنا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله